أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا مانع لما أعطى ولا معطي لما منع ولا قاطع لما وصل ولا واصل لما قطع فبحكمته وقع الضرر وبرحمته نفع أحمده على جميع أفعاله وأشكره على واسع الصالح وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحكم ما شرع وأبدع ما صنع وأشهد أن محمدا عبده ورسوله المصطفى على جميع المرسلين صلى الله عليه وعلى أصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته ابو بكر ọlọ́run ọba ọba tí ó sọ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú تفسير القرآن الكريم tí ọlọ́wọ́ bá kó wà pẹ̀lú wa a ṣe wà nínú sóràtù tàhírì ọdún ìdè lórí ayá ثلاثة قالني يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار وقودها الناس والحجارة نعم

والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أسلم لنا نورنا واغفر لنا إنك على ظلموا يا أيها الذين آمنوا كونوا أنفسكم وأهليكم نارا أقل أيون بطوبدو ẹ̀kọ́ ara yín àti àwọn ìyáálé ní àwọn ọmọ àtayá ẹ̀kọ́ wọn kúrò níbi náà بين شقيقين وقودها الناس والحجارة عندما تقولنا أوين يليا يعني سياقتها لنا وفتن لنا إلي عليها ملائكة غلاب شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أو ملائكة لبرا àwọn ni wọ́n kọ́ iná náà àwọn tó jẹ́ pé alágbára ni tí wọ́n lè koko wọ́n ti ń tẹ ọlọ́run ọba bí n tó bá pa wọ́n láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni kò rè kí n ṣe ń tọ́lọ́run ọba tọ́ba sí wọn lọ. gbogbo ń tọ́lọ́run bá pa wọ́n láṣẹ òmìnira ìṣòro wọ́n ìyàpọ̀ ọlọ́run gbogbo àṣẹ rẹ̀ so ẹ̀tọ́ àwọn ọmọ yín àti aya yín àtẹ̀yìn náà tí wọ́n lè fi ìjìyà lẹ́nà. àfa onímọ̀ yẹn ta قل يا أيها الذين صدقوا الله ورسوله وعملوا بشرعه أقيموا olùgbàgbọ́ tẹ́ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tẹ́ ń fi ṣẹ̀rí ààrẹ ṣiṣẹ́ احفظوا أنفسكم بفعل ما أمركم الله به ẹ̀tọ́ ara yín pẹ̀lú pé ẹ máa ṣe ohun tí ọlọ́run bá ń parí láti rẹ̀ wọ́tẹ́rùkù máa nà ha kùn àná pẹ̀lú pé ẹ máa fi tí ọlọ́run bá pọ̀ fún yín láti máa ṣe ẹ máa fi sílẹ̀ واحفظوا أهليكم بما تحفظون به أنفسكم بس من نار وقودها الناس والحجارة لكي بينا ايتيوطي اوين يلاما تكوننا والحجارة اسياقتها وكذا لنا يقول على تعذيب اهلها ملائكه àwọn tí wọ́n máa ṣe àwọn tó wà nínú lọ́lẹ́ ìlera àwọn ní màláìkà ọlọ́run ọba lákùnrin láwọn tó lágbára kò sọ fífi mọ̀hámánà sí i wọ́n yẹ ṣe dẹ̀kùn níbi mọ̀hámánà àwọn pẹ̀lú ẹni tí wọ́n máa ń jẹ níyà. láyò kọ́ni tí wọ́n bá àti àmì wọ́n kì í yapa pẹ̀lú ọlọ́run ọba níbi tó bá pa láṣẹ wọ́n yóò lọ wọn a máa ṣe tọ́lọ̀ pápá wọn láti láti pé lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá tó pa àwọn obìnrin láti ní àwọn obìnrin àlẹ́yìn sallallahu alaihi wa sallam tó pé wọn ládùn pé ó kí bá lọ sọ́dọ̀ ọlọ́run lórí tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó ó sì fi hàn wọ́n pé ọlọ́wọ́ ọba yóò sọ òjíṣẹ́ rẹ̀ níbi gbogbo kéèdì wọn wọn à ní lè pádára pẹ̀lú gbogbo tí wọ́n bá wọ́n bá ṣe lórí ẹ̀. lẹ́yìn náà ó ní kí wọ́n sọ́ra níbi mímọ́ ẹ̀yà papọ̀ ní àlẹ́ ìsọ́nà máa wà ní ọ̀sán náà máa ń fẹ́ torí kí àdẹ́sà àtẹ́lá nǹkan má máa kọ́ bá lè mọ́kọ̀ wọ́n sílẹ̀ torí pé bírú ẹ̀ bá ilé ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá yóò fún àdẹ́sà àtẹ́lá láwọn aya ní ìpààrọ̀ láwọn sọ pé wọ́n dá ẹ̀sùn wọn lọ. níbi ọwọ́ àtòjú ọ̀rọ̀ kan gbogbo àwọn mùsùlùmí náà lọ́kùnrin àti lóbìnrin ìpè kí wọ́n sọ́ra wọ́n sọ ara wọn àti àwọn ará ilé wọn kúrò níbi iná léyìí kọjá pé ń dáàmà ti kó náà àwọn ọmọ ènìyàn ní àti àpáta lóòótọ́ gbèlè àgbéyàmọ̀. òòjọ́ yẹn wọ́n sọ fún kékeré pé láàrín àtẹ́bẹ̀rẹ̀ yòówù kò sí àwíjàre lónìí àsìkò ti lọ ohun tẹ́ gbà níbi oníṣẹ́ ṣe ní tẹ́lifíṣọ́ fẹ́lẹ̀ àṣẹyàmù. torí bí èyí ọlọ́ni yá ayúwa ìdàbí ìlà àmàlò kú àǹtúfàkùn àhàríkùn wàkúùdù náà wàkúùdù náà wàkúùdù náà wàkúùdù ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ àwọn ará ní yín kúrò níbi iná èyí tí àti òkúta ọ̀nà máa fi sìn wọ́n. gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ níbo mi tó ní wá mú ààrẹ tàbí sọ̀rọ̀ àti wọ́n àlẹ́ ìhà. kí ni tí wọ́n máa ṣe ní gbogbo ọ̀gá kan máa fi ọ̀rọ̀ títí sílẹ̀ àtàwọn nǹkan ní ìtọ́nà ń pa wọ́n láti àfihàn sí i. ara lé olùsúmọ́ yẹn sùn nǹkan yẹn bá ti ń fẹ́ fún ara rẹ̀ òun náà lọ́yẹ̀ kó fẹ́ fún wọn. ìdí ni tó fi jẹ́ àwọn alákọ̀ọ́kọ́ tí a lè fa àtẹ́lẹ̀ tó kọ́kọ́ pè láti ṣe ìkìlọ̀ fún wọn láti fi hàn pé òṣìṣẹ́ ọlọ́run òun nígbà tó ọlọ́run ní wa ẹ́ ń gbé àṣírọ́kẹ̀kẹ̀ ní àkọ̀rọ̀ mi kìlọ̀ fáwọn aráalé rẹ àwọn tó súnmọ́ pẹ́kípẹ́kí ni pé wọ́n páyà ìyá ọlọ́run ọba lóòjọ́ òde àìsàn yàmọ̀ tó bọ́ sí òṣìṣẹ́ tó ti tẹ̀lé ẹ̀gbá ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Umar ibn Khattab nígbà tí aya ìsọ̀kalẹ̀ fáńdẹ̀sọ̀ àkànnà ó ní lẹ́fì àǹkútẹ̀lẹ̀ tí ẹ bá ní ká sọ ara wa ó ní àmà yóò fàkẹ́ ìfàdánà bí ahìlìnà báwo láti wá sọ àwọn ará ilé wa àlẹ́ ń àkànnà ní sẹ̀lẹ̀ تنهونهن عما نهاكم الله إن صنعوا فصيل اقطعنا وتأمرونهن بما أمركم الله أتطلعوا فصيل اقطعنا لك فيقولون ذلك فيقولون ذلك وقاية بينهم وبين الناس إذا ni ó jẹ́ ìsọ́ láàrin wọn ẹ̀kọ́ fáwọn náà ohun tó parí láti rẹ̀ ẹ̀kọ́ àwọn náà láti rẹ̀ tí wọ́n máa ṣe yóò wá jẹ́ pé ìyẹn ni ìsọ́ tẹ́ sọ̀rọ̀ kúrò níbi iná. Ibn àti Hakim àti àwọn míì náà wọ́n gba ìfọwọ́rọ̀ wá láti ọ̀dọ̀ Àlì, ọ̀rọ̀ bí ọ̀gbọ́n Àlì nípa áyà yìí ó ní tọ́lọ́ ń gbàlérò wípé alimu anfusakum wa ahlikum alkhayra wa addabuhum alayhi wípé ẹ̀kọ́ ara yín ẹ sì kọ́ àwọn aláṣọmọ́ yín àwọn ará ilé yín ní ọ̀nà oore láti máa ṣe tẹ́ ìtọ́ ní títọ́ tó dáa gẹ́gẹ́ bí ọlọ́run tó tọ́ àlejò sọ́mọ́ bá wà lọ́sọ́mọ́. ntí agbàlérò pẹ̀lú ahl oní aya àti ọmọ àbí ẹrúkùnrin àbẹ́rúbìnrin gbogbo wọn pátá ni wọ́n tẹ̀lé ahl. sọ aya yìí ìtọ́ka sí ni wípé ó pa dandan lórí ọkùnrin kó lọ kọ́ ohun tó jẹ́ ọ̀ràn ẹ̀yà nínú àwọn fàráì èyí tí ọlọ́run nípa àti nípa àti yìnyín rẹ̀. bákan náà ó sì fi kọ́ àwọn aráalé rẹ̀ ọmọ aya àtẹrú tí wọ́n jọ ń gbé kókọ́ wọn. eléyìí dandan gẹ́gẹ́ bí ìyẹn. وهو حديث النبي صلى الله عليه فلبني رحم رجل رحم الله رجلا قال يا أهلاه ọlọ́run kó kẹ́ arákùnrin gbogbo ìsókè nínú àwọn ẹbí rẹ̀ tó ń pè wípé ẹ̀yin ẹbí mi ẹ̀yin aráalé mi kọ̀lá àtìkùn ẹ̀mójútó èrò kíkí ìyá àmàkùn ẹ̀mójútó فواجب زكاتكم أتمدكم في يدخل المؤمنين مسكينكم يتجع وثلاثة في البلد أتجين يتيمكم بين ومورك في البلد في صدورة جيرانكم أتدادات الله على جبينه na الله يجمعكم معهم في الجنة bóyá ọlọ́run àpáyé pọ̀ lóòjọ́ gbẹ̀gbẹ̀ àgbẹ̀rámà nínú ọgbà àgbẹ̀rá. tó eléyìí ohun tó lè rí pé àmẹ́ta náà ó ń ṣàdúrà fún arákùnrin tó ń pa àwọn ará ní rẹ̀ ní àtẹ́jọ́ kó máa tún rẹ̀ wọ́n máa gba àtàwọn ọmọ òrukàn wọ́n sì máa wá rí iṣẹ́ ẹ̀ṣẹ́ rí lágbọn àwọn alájọṣe wọn. ọlọ́ni àléhà bàdá ìṣà iná náà ń sọ̀rọ̀ rẹ̀ pé kẹ́ fọ́ra yín bẹ̀. àwọn màláìkà ń bẹ fẹ́ àwọn ni wọ́n ń sọ iná náà. Aya ni ọlọ́ni. عليها تسعة عشر عملية تأويل مؤهل نوى àwọn àwùjọ ní jabaniya léèkì ìròyìn wọn bọ̀ wá lọ sí wọ́pù lẹ́dẹ́kì níbi tọ́lọ̀ ti ní sọ̀kùnlẹ́yìn sọ́kọ̀ wọ́n máa àdẹ̀rọ́ ọ̀sẹ̀ máa sẹ́kọ̀ọ́ لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر wípé àwọn tí wọ́n kọ̀tọ̀ lọ́rùn tí wọ́n bọ́ sí àìlẹ́bí sallallahu alaihi wa sallam á sọ̀rọ̀ sínú fọ́pà èyí tó iná jẹ́ àdàmà wà má àdáwà kàmà sáfà tàbí fún ọ níròyìn tó lè jẹ́ iná jẹ́ àdàmà láà tó bọ̀ sí wà nàìjíríà iná dáwí òkú bí sí ilẹ̀ gbogbo nǹkan tó bá jó yóò jò tí wọ́n mú pamọ́ nínú títí lọ́wọ́ àtàrí ìdáṣà ìgbóná rẹ̀ kódà àmà ya ẹran kú lára ìgbó àwọn mọ̀lẹ́kà tó ń sọ àléhà títà àkàṣà àṣà ìdínú tọ́lọ̀ fi ṣe ìròyìn wọn pẹ̀lú ìlàbò ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n lè kókó tí wọ́n kì í ṣe ìbẹ̀kùn bó ti wulẹ̀ ọmọ torí pé kí ni láyà àfihàn ọmọ àmọ́ àmọ́rọ́wó wọ́n yẹ fàánù nà máa fi mọ̀rọ̀ wọ́n kì í yakọ ọlọ́run ọba ní gbogbo ntọ́pa wọn láti àti ọlọ́run ní fún ìyàgbẹ́ ẹni àwọn tó wà nínú náà ìǹtọ́lọ̀ ń bá wọn láti ẹ̀rí wọn ṣe. ní kúkúrú àwọn màdáìka ọlọ́run rẹ̀ òpó ìǹtọ́lọ̀ ń bá wọn láti ẹ̀rẹ̀ wọn a máa ṣe ní ṣùkú pé wọ́n kì í yapa pẹ̀lú ọlọ́run ọba wọn. نعم قال يا أيها الذين كفروا لا تعتذروا اليوم يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون قالوا وبني يا أيها الذين كفروا لا تعتذروا اليوم

ẹ má tó owó tó owó tó kan ẹ má sàròyé kankan kò sí àròyé tó àgbà lọ́wọ́ ẹ nìkan lónìí innama tìsìbáwònà máa fún tòun tá a mọ̀ nínú òní ọjọ́ ọjọ́ ẹ̀sẹ̀ ni ń tẹ́ ṣe níṣẹ́ níbi ayé ọlá sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ ìsáròyé mọ́ òkú sí ọgùn tẹ́ máa mú àwíjàre kan tẹ́ máa mú wá kò sí náà. عطاء بن يسر قل يقال للذين جحدوا أن الله هو الإله الحق وما استطاعوا أن توقي لرقي الله وضع وضع سوري قل وضع سطر كجفي أو أتواني إرادي وكفروا به توسدي كثير صبر عند إدخالهم النار nígbà tá a bá fẹ́ fi wọ́n sínú wọ́n wà máa wá wà rí ike bọ́lá òkú jẹ́ wá lẹ́tẹ̀ díẹ̀ kó tiẹ̀ tó wa láyè ká padà sílé ayé á lọ ṣiṣẹ́ rere léèṣà àti tẹ́lẹ̀ gbogbo tọ́lọ̀ ń bá pàwá lẹ́sẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ láṣẹ wọn àní láṣẹ ìṣẹ́ni tó ìmọ̀ àbí ìrọ̀kì àdàlọ́ ẹ má ṣe wá wà wí kankan lónìí kò sí àwíjàre kan إنما تحقون جزاء الذين كنتم تعملون في الدنيا إن كان إنه ليس ẹ̀sán ni ẹ̀sán tẹ́ ẹ ṣe nílé ayé ohun tẹ́ ẹ pè ní rọ́ òun náà ló dé báyìí. àyà yìí ó fi hàn pé gbogbo ẹni ọba kú torí ìṣẹ̀lẹ̀ rí àti kó àti kó àwíjàre ti tán.

ìgbà náà ni wọ́n máa wá àwáwí wọ́n máa wá wíjà yìí sọ̀wọ́n àkọ́kọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ló dání kò sí àwíjà yìí kankan mọ́ lónìí. àwọn àyà nínú Al-Kùránì tó fi hàn pé àwọn kèfèrí oríṣiríṣi àwíjà yìí ni wọ́n máa mú wá oríṣiríṣi ẹkí wíìtì ni wọ́n máa mú wá. ó ti jẹ́ pé kò a ṣe wọ́n nínú àyà kan ọlọ́run tó ń gbogbo ìgbà tá a bá fún àwọn ẹ̀sọ́ kan wá wọ́n wọnú na nígbà wọ́n bá na bẹ̀ wọ́n wà máa tẹ́bi lé àwọn tí ti wà nínú ẹ̀ pé ẹ̀yin lẹ ti wá lọ́nà. حتى إذا اداركوا فيها جميعا títí ìgbà tó bá rí pé gbogbo wọn pátá ló ti wọlé kọ́nà òkúrọ́hùn ní ìlàhùn àwọn tí wọ́n wá lẹ́yìn wọ́n mọ̀ sọ fáwọn ará wájú pé rọ́bànà ha ùdá àbọ̀dúnà ìwọ lọ́wọ́ bá àwọn tí wọ́n sì wà lọ́nà yìí ìwọ náà àwọn tí wọ́n sì wà lọ́nà yìí tí wọ́n jẹ́ ká ọ̀nà tó tọ́ tí wọ́n parọ́ fún wa fàtìyìn àdábàlùbẹ́ ìkànnìlà náà torí ìdí èyí à ń bẹ̀ wọ ọlọ́run ìlọ́po ìlọ́po ìyàtọ̀ jẹ wá omi kó fáwọn ẹ̀ wọ́n wà sọ fún pé ẹ dákẹ́ ọ̀nà ìkúlù ìgbé ẹ̀fọn wà láti ń láti àlàyé gbogbo ìpẹ gbogbo ìpátá lẹ ní àlọ́po ìyàtọ̀ pọ̀ ṣùgbọ́n ẹ̀ ni. àyà yóò fi hàn pé àwọn ará àwọn àrọ́mọdọ́mọ wọ́n máa dáná bàbá wọn lẹ́bi tí wọ́n sì máa ṣẹ́gi lé wọn wọ́n àmọ́ ọ̀tọ̀kọ́nà pé ìwọ ọlọ́run àwọn tí wọ́n fẹ́ wá lòlè àwọn ni wọn ò jẹ́ kátẹ̀lé ọba àwọn ni wọn ò jẹ́ kátẹ̀lé Islam tí wọ́n ń dí wa lọ́nà láti gba Islam ìwọ ọlọ́run fún wọn ní ti ìyàtọ̀ tó ju tiwa lọ ìgbẹ́ wọn wọ́n á máa fọ̀fọ̀ wọn ti fún wọn pé ẹgbẹ́ lọ́dà ni gbogbo yín pátá lẹ́ẹ̀ní ìjìyà tó le koko kò sẹ́ni tábẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀. bákan náà ọlọ́run sọ láyé ìbòmí pé ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ mẹ́tán kò wá ní sí àdánwò kankan tó ju àdánwò lọ ju pé ọ̀rọ̀ wọn tó wọ́n bá sọ pé ìwọ náà wọ́n bá bẹ̀ ọ́ àwọn èdè ọ̀sẹ̀ bọ̀ àwọn mẹ̀lẹ́kọ̀ àwọn ọ̀sọ̀tọ̀ oúnjẹ òfẹ́ ìpàkọ́gbà bò ara àkókò ẹ gẹ́gẹ́ bí wọ́n ti ń parọ́ wọn wọ̀kọ́ ìlà àdúgbò mẹ́kánù lẹ́tàrú àwọn tí wọ́n ṣe ń káwọn wọ́n sì tẹ wọn lọ́jọ́ gbèdé àìsí àmà wọn ò rí wọn mọ́. tó ń wọ àwọn àròyé àti àwíjàre kò sí èsì ó ṣe wọn láǹkàní lọ. ọlọ́run ti sọ láàyè bùnú pé ولو ترى إذ وقفوا على النار ìbájẹ́ pé á ti fọ́tò hàn ni á ti fíìmù hàn kó o rí i nígbà tí wọ́n bá dúró níbi ojú ọ̀nà iná wọ́n á máa sọ pé yá lẹ́yìn náà nàánú rọ́ọ̀tì wọn nàánú kẹ́sì bàbí àyà wọ́n á máa sọ pé orí àwọn àwọn ti sori ibú o kí dé tọ́lọ̀ ní dá wọn padà àwọn ò ní pe ọ̀rọ̀ ọlọ́run ọba ní wọn là àwọn ọlọ́run ní bal bàdà lahum ma kanu yusuna min qabl irọ́ ni wọ́n pa ẹni tí wọ́n fi pamọ́ tẹ́lẹ̀ tí wọ́n kílè nípa wọn ọ̀ma olóhàn sí wọn lónìí wọn ò rúdù làádùn ìmàlú wọn hàn kódà bá a dá wọn padà sáyé irú tí wọ́n ti lé ayé tẹ́lẹ̀ náà ni wọ́n padà ṣe wà ìnáwó ńlá tàbí wọ́n torí kó kù wọn ni wọ́n. وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين nígbà tí wọ́n wà ní ayé àkọ́kọ́ ní tí wọ́n ń sọ ní pé ilé ayé yìí bí náà láti jẹ́ tí wọ́n parí kò sí nǹkan tí ó ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ tá a bá ti kú àti ti kú náà nù. a tún ní gbé wa dìde mọ́ kò síjọ́ gbèǹde bẹ́ẹ̀ sì ni kọ̀fẹ́sọ̀ ẹ̀sán ọ̀run náà ni wọ́n wá rí lónìí. so dájúdájú eléyìí ni ó tóbi jùlọ nínú àwíjàre àti ẹkúdù tí wọ́n máa mú wa ṣùgbọ́n wọn ò fún wọn àti kọ̀ fún wọn torí pé ọjọ́ ti lọ kò sáyé àwíjàre mọ́ ọlọ́ni fàyẹ̀wò màdìrín láyé nfa òbẹ̀rí ìnàbọ́lá mọ̀ àbúrọ́tò wọn wàdáhùn yìí sàkàdúrà. lọ́jọ́ yẹn kò ní ṣe àwọn kẹ̀kẹ̀rí tó ṣàbòsí sórí ara wọn àwíjàre tí wọ́n mọ̀ ọ́n wá kò ní ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ sì ni àwọn ní fún wọn láyè láti mọ́ torí pé àyè ti kọjá. ọlọ́ni báyìíkùn bí annakum ṣàkóṣùn àyàtì èyí tó pọ̀ sí lónìí ìdí ni pé nílé ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀lá ẹbí ń ṣeré wọ́n ọ̀rọ̀ fún ìhàyà ìdílé à ìgbésí ayé lọ́tẹ̀ yìí jẹ ṣe wá rò pé ní kúmá pàlíyàn máa náà yọ ọ̀dù nàní má wà náà hùn ní sàtàlì lónìí jẹ́ ti wọ́n náà ẹ̀ tó jáde ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni àdé fún yín láyè tẹ̀ẹ̀tù bá ọlọ́run kan níbo ni yóò máa náà yàn fáwọn bọ́ọ̀lù mú na màá bí ọ̀tún wọn láwọn mú láàánà tí wọ́n náà wọ̀ ọjọ́ tí àwọn alábòsí tí wọ́n ṣe àbòsí sórí ara wọn ọjọ́ tí àwíjàre wọn ò ní ṣe wọ́n láǹfààní ọjọ́ tí wótòwótò wọn ò lè ṣe wọ́n láǹfààní àròyé tí wọ́n máa ṣe nígbà tí wọ́n bá rí ìjìyà náà kò lè ṣe wọ́n láǹfààní mọ́ ọlọ́ni wàdáhùdọ̀ láàmù ègbé oṣù ìgbìlẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni wàdáhùdọ̀ dáa ilé tó burú jù òun la ti pèsè lẹ́bi rẹ̀. ìdílò ti olórin kan ti sọ pé mẹ́dàmù ìgbòhàn wà látàtà àtàlọ́lù ẹlẹ́tẹ̀ yóò padà wá kábàámọ̀ yìí lásìkò tí àbámọ̀ òní bá ń kàrí wọ́n bá di mọ̀ṣàdéyìí wà ìlú ẹsẹ̀ àti ìkọjọ́ ẹnu àlà ohun tó burú ni ohun tó burú ni aburú gbáà ni gbogbo ẹni tí ìwà ọwọ́ ìparun ni so níbi àti ẹ̀ pé kí a tọ́ra fún ọjọ́ àbámọ̀ tábàlẹ̀ mọ́tàbàlẹ̀ torí pé ọjọ́ náà àbámọ̀ òde kàǹfààní kankan mọ́ àwíjàre òde kàǹfààní kankan mọ́ òsì sí àròyé kankan tá a gbà lọ́wọ́ ẹ̀yìn kan ọlọ́run mọ ẹ̀yìn máa sì ìdánwò náà máa ń kùn tà àmàlù èyí tí ó tẹ̀lẹ̀ lónìí ni pé a sẹ̀yìn lẹ́sàn-án ẹ̀sán tá a sì sẹ́yìn ẹ̀sán tẹ́tẹ́ ṣe ni olúkúlùkù ni ó di ẹ̀sán tẹ́ èdè nù tá a lè àdìsẹ̀ pé ìyá ìbáàdì

ومن وجد غير بارد فلا يلومن إلا نفسه gbogbo ẹ̀ tó bá rí ní ìyàtọ̀ sínú kó má bẹ́ẹ̀ni kàkàlẹ́bì ara rẹ̀ ní kọ́dálẹ́bì torí pé iṣẹ́ tó ṣe la sọ lẹ́sàn rẹ̀. lẹ́yìn eré ọlọ́run wa rán wa létí tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run kí á sì pè kó tó sọnù tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run kó tó di pé kò sí àsìkò náà. ọlọ́run wá pe àkíyèsí àwọn múmìnì lọ síbi pé kí wọ́n tètè túbá lọ sọ́dọ̀ ọlọ́run ní kí jésù túbá òdodo àmìnàṣó ọlọ́run ni yáyọ lẹ́yìn náà rẹ̀ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قال لي يا آمنوا حتى أيهم تبوتوا توبوا إلى الله أتوب على صلاة صدى الله أي أي ẹ kó àbámọ̀ lórí ẹ̀fẹ́ ẹ̀sìn ṣe sẹ́yìn kẹ́ ẹ ti gbìyànjú láti má bèbí ìdí ẹ̀ṣẹ̀ náà mọ́ tó ẹtú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ tó bàtẹ́ nàṣùwà túbà tòdodo léè tí ẹ kó àbámọ̀ lórí ẹ̀fẹ́ ẹ̀sìn ṣe tẹ́lẹ̀ ní èyí tí ẹ ní súnmọ́ tẹ́ ti sílẹ̀ mọ́ tẹ́ ẹ túbà lórí tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ọlọ́run ọba àwọn ẹgbẹ́ ẹgbẹ́ láti ṣe ọlọ́run ọ̀parẹ́ òun wọ́n ti ń kún bẹ̀rẹ̀ tó fẹ́jìrì ní ìdáfi àgbà yóò wá mú wọn ọgbà ẹ̀dẹ̀ra èyí tí akérèmọdé odò tó ń sàn lábẹ́ rẹ̀ yóò mà láyé ìdáhùn nàbíyà wà nàbíyà ámàlẹ̀ náà ọjọ́ tí ọjọ́ pé tó dé pé ọlọ́run ọba kò ní yẹpẹrẹ ànẹ́bí rẹ àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú náà kò sí yẹpẹrẹ fún wọn ọjọ náà kò sí dídátọ̀ náà fún wọn torí pé àwọn inú ìmọ́lẹ̀ ni wọ́n wà ìmọ́lẹ̀ tá a sì ń rí lóru ìdí bí wọn yóò máa lọ máa níwájú wọn àti tó tó sì gbogbo يقولون وطوا ما صوتين ربنا أكمل لنا نورنا ولو بين ملي وقوة قولوا بادرا واغفر لنا إنك أنت إنك على كل شيء قدير قريك وجوا dájúdájú wọ ọlọ́run ọba olóògùn ìṣe ní ọlọ́run gbogbo nǹkan. قل أولم يا أيها الذين صدقوا الله ورسوله وعملوا بشرعه أقيرك دولا وضعت بشرعه كيف في شريعة يشيشة ارجعوا عن ذنوبكم إلى طاعة الله اقبدا نبي شجدة دا اقبدا سيدي إسيدا دا إبرا صلى الله عليه وسلم رجوعا لا معصية بعده pípadà lè tó ṣe pé ẹ fún ní sọlọ lẹ́yìn rẹ̀ náà tẹ bá lè fẹ yẹn aṣọ àrọ bùkún àyẹ̀kù àǹkùn fẹyẹ àti àmàlùkù ọlọ́run ọba yóò pa àwọn àṣìṣe yín yóò parẹ́ fún òkú yín kò ní bí léèrè rẹ̀ òsì ní ìyá rẹ̀ jẹ́ yín wàá yudkhilakum jannatin tajri tahta qusuriha al-anhar bẹ́ẹ̀ ni yóò sì mú yín wọn yóò bàjẹ́ rárá èyí tí akéré mọ́jú odò tó ń sàn lábẹ́ rẹ̀ yawma la yukhzi Allahu an-nabiyya wal-ladhina amanu náà ọjọ́ tí ọlọ́run ní ti òjíṣẹ́ rẹ̀ lójú bẹ́ẹ̀ sì ni kò ní jẹ́ sí àwọn múmi ní tí wọ́n tọ́gbàgbọ́ pẹ̀lú ẹ̀ káwọn náà orí kìkì ọlọ́run ọba ò ní yẹpẹrẹ wọn kò sì ní yẹpẹrẹ òjíṣẹ́ rẹ̀ náà wala yu'adhibuhum bẹ́ẹ̀ ni kò ní jẹ wọ́n níyà bá ní yóò ní àṣà rẹ̀ yóò gbé wọn dání àgbéga tó yẹ pé ìmọ́lẹ̀ yóò máa jáde lára wọn lóru hù lóru àwọn láì yẹ sí wọn àdáàmà òun wá fi àìmá rẹ̀ ìmọ́lẹ̀ tí ó máa lọ níwájú tí ó máa lọ lẹ́yìn tí ó sì máa lọ lábọ́ ọ̀tún àtàkùn sí wọn yaqulun wọ́n wà máa sọ pé rọ́bànà ìwọ ọlọ́wọ́ bá أتمم لنا نورنا حتى نزول الصراط jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó pé títí àti kọjá orí sìrọ́tì wà náà tẹ̀lé ìlà ìlà ìjọba lè tú oṣù wa lọ ọba àdẹ̀rà wà àpò àná ṣe àmójúkúrò fún wa wàtàjáwà àǹdòrò bìyà ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa wàtúrò àlẹ́yìn náà kó o sì fún wa láti rí ìnàkà àlàkùn ìṣe ìkọ̀dé torí pé wọn lọ́wọ́ bá olóògbé lè ṣe ní ọ́ a ó rí pé nínú ayé yìí ọlọ́run ni yẹ́sì àbẹ́yìn àìdílé wọ́n di àìmáyà èyí pé ìmọ́lẹ̀ yóò máa tàn níwájú wọn yóò sì máa tàn lágbára ọ̀sùn wọn wọn ò dákọ̀ aago òsì bẹ́ẹ̀ sì ni wọn ò dákọ̀ èdè ìdí ni pé lọ́jọ́ náà náà nígbà tí ọlọ́run bá ṣe ìṣáàbì omi nílùú kìkan tó wá di pé oníkúrúkú wọn lọ bí tí ọlọ́run ọba kádàrá pé wọ́n lọ kò sí nǹkan kò sí lé méjì ju àkòsí lé méjì méjì lọ ní ìmọ̀ akọ́jọ́ ní na àti kó sì jẹ́ pé ìlú ọ̀nà ṣùgbọ́n gbogbo wọn ojú ọ̀nà kan náà ni wọ́n gbà ọ̀nà tí wọ́n gbà lọ náà là ń ní gẹ́gẹ́ bí e tó ju irun lọ wọ́n wé nínú tó jẹ pé ó ju irun lọ so ẹni tí ó kọjá lórí ẹ̀ àti ẹni tí ọlọ́run ọba bá ti ṣètò lẹ́yìn eléyìí láwọn àtìgbà náà inú kòkò bínú lórúkú ìtọ́ á sáwọn tí ìdí tí kọ́lé òsì ní wá lágbọ̀n òsì pé àwọn kékeré agbọ̀n òsì làwọn gbà sódà tó o fi ní rí ìmọ́lẹ̀ láti lò tó ti bẹ́ẹ̀ náà wọ́n máa lọ́ọ̀dì wọ́n máa wọ́n máa pe àwọn múlò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wá sàlàyé wá ká lò nínú ìmọ́lẹ̀ tó ìmọ́lẹ̀ yẹn òun ọlọ́run ló pé agbo torí pé ibẹ̀ ní iná wà. ìmọ̀lẹ̀ darí tolúkúlùkù ojú tolúkúlùkù lọ torí pé iṣẹ́ wa náà kì í ṣe ìjọba náà. sọ ìmọ̀lẹ̀ yẹn kẹnìkan ó ju kẹnìkan lọ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. yá túbú ila Allah tawbatan nasuha a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba túbá fi òdodo èyí tẹ́ ẹ̀ ní gbẹ́sẹ̀ ọ̀hún lọ́lẹ́yìn rẹ̀. nínú àwọn àyà tó wá ní pa ìtumọ̀ eléyìí ó ní ọ̀rọ̀ ọlọ́jọ́ ni wàtúbú ila Allah jami'an. أيها المؤمنون لعلكم تفلحون ẹtú bá lọ sọ́dọ̀ Ọlọ́run lápapọ̀ yín ẹ̀yin mímìlì torí kẹrin sóríire ọ̀rọ̀ tó rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé tí èèyàn bá tún bá ní tuntun dúdú lórí ẹ̀ṣẹ̀ kan tí Ọlọ́run ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ pẹ̀lú túbá tó túbá wọn lẹ́yìn náà tó wá tó dá ẹ̀ṣẹ̀ kó tó dá ẹ̀ṣẹ̀ òní kódà tó jẹ́ irú ìtọ́já tó túbá lórí ẹ̀ àwọn àfáàní èyí tó jọjú lórí ọ̀rọ̀ ni pé túbá alákọ̀ọ́kọ́ yẹn ọlọ́run ti borí ẹ̀sìn tẹ̀lé ẹ̀kejì yìí kò ní kápá tó wá dáta lákọ̀ọ́kọ́ padà lórí ìjọba. ما sọ èyí tó ṣe tẹ́lẹ̀ kejì yìí òun wa torí pé ohun tí wọ́n fi mọ̀ wá tẹ́lẹ̀ bá àmọ́ ìgbọ́ nígbà tá a wà kékeré pé léèyàn bá dẹ́ṣẹ̀ tó sì wá lọ́dọ̀ ọlọ́run padà lọ jẹ́ ṣe ní èyí tó náà ti sori jù tẹ́lẹ̀ yóò fi yí wá padà àwọn afáàní ara kò ń bẹ̀. èyí tó wà lórí rẹ̀ ní kó tó tún bá lórí tuntun tó ṣe èyí tó ti tún bá tẹ́lẹ̀ tó sì tún bá ní tún bá tó dáa ọlọ́run ti sori jù tẹ́lẹ̀ yóò dá padà wọ́n ní nǹkan pè ní àtọ́wọ́bà ìrìnàṣọ́ tuntun bá léè tó jọjú sí òdodo alákọ̀ọ́kọ́ ni pé àìrẹ́ndàmù àti alàzam alẹ́rì àsọ̀bàtì omi tí ẹrú ó ṣe àbámọ̀ lórí ẹ̀ṣẹ̀ tó dá fàyà àtẹ́bìrù ìlànà kó sì wá àwíjàre lọ sọ́dọ̀ ọlọ́run ọba wípé láti òní òun òkú débi ẹ̀sẹ̀ náà lọ láyà òdu ilé ìyè àbàdà òun òní débi ẹ̀sẹ̀ náà lọ. kàmà láyà òdu laban ilà pọ̀ gẹ́gẹ́ bí mílíkì tá a fún lára ọyàn ràkúnmí àgbẹ̀dá padà mọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní padà síbi ẹ̀sẹ̀ náà nà. ìdí inú tó jẹ́ pé nínú ọ̀rọ̀ Imam Nawawi ó ní májẹ̀mú mẹ́ta ní bẹ fún títúbá èyí tó jẹ́ títúbá òdodo alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ àwọn ará ìmọ̀ àfihà ẹni kéèyàn fi ẹ̀sẹ̀ tí ń dá ẹ̀ tó fi sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kó kábàámọ̀ lórí tó ṣe ẹlẹ́ẹ̀kẹta òun ni kó ní àníyàn èyí tó le tó lágbára lórí tó òun òfin ní padà sórí ẹ̀sẹ̀ yẹn máa ń pẹ́ẹ̀pẹ́ èyí tó lé jẹ́lẹ̀ ẹ̀sẹ̀ nínú ẹ̀ òun ni pé ẹ̀sẹ̀ a máa yàtọ̀ síra wọn nígbà míì ọlọ́run làwọn ń tẹ̀ nígbà míì ẹ̀dá ọlọ́run làwọn ń tẹ̀ tó bá dé ọlọ́run la tẹ̀ láàrin àtọ́ láàrin àwa àtọ́ náà mẹ́jẹ̀rún mẹ́tẹ̀ẹ̀ta ìṣẹ́jú pé ṣùgbọ́n tó bá pé ẹ̀dẹ́ ìrìnà láàṣẹ ọlọ́run ní orígun wa o ọ̀nà tí tó ń tọ̀ ọba orígun ọ̀rọ̀ ẹ̀ lásọ láì dá lẹ́yìn àbí àti ẹ̀yẹ́ jẹni àbí nǹkan míì tá a máa ń ṣe fúnra ẹni tí máa ń doni tó sì jẹ́ fẹ́ẹ́ ẹ̀yẹ láti rí pé òun lọ ṣe lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni ó ṣe fún ọ̀rọ̀ rẹ̀ lọ sọ lẹ́yìn ó sì lórí ẹ̀ ọ́ padà lọ lágbájá ó ní ìjẹ́wọ́ pẹ̀lú jẹ́wọ́ torí kí ọlọ́run lè omi pé lọ́jọ́ báyìí lásìkò báyìí mo sọ báyìí báyìí nípa rẹ oríjìlè tọ́ba forí jẹ́ ọlọ́wọ́ forí jẹ́ tọ́ba pé nǹkan ìwọ̀ kan títí ẹ̀ lóòfin wàá kọ́kọ́ dá ìwọ̀ náà padà náà síwájú kó tó wá àforíjì ọlọ́wọ́ eléyìí ni. yóò túmọ̀ sí pé èèyàn ṣe èèyàn wá àforíjì wọn tún bá ní ti òdodo ṣùgbọ́n ọ̀yẹ̀yẹ jẹ́ ilé rẹ̀ tó gbà pẹ̀lú agbára ń lọ́wọ́ rẹ̀ wà ń bẹ lọ́wọ́ sí ẹ̀rọ ọlọ́kùn tún bá gbogbo owó àwọn tí mo ṣe àwọn tó ṣe sì ń bẹ lọ́wọ́ rẹ̀ dá padà ni o sì ní dá padà ilẹ̀ lọ́ọ́ gba ní àbí owó rẹ̀ lọ́ọ̀ sọ fún gbogbo tí ó bá jẹ́ ní ti ti ọ̀ láti dá ni májèmú ẹlẹ́ẹ̀kẹrin. lẹ́yìn náà ọlọ́run wa fi ọ̀pọ̀ àlẹ́bí àlẹ́bí ọlọ́run sọ́dọ̀ bá wà ní ẹ̀fẹ́lẹ̀ àti àwọn tí wọ́n gbàgbọ́ níbi àmì èyí tó eto hàn pé olóríire òun ni lóru wọn yẹ àbẹ́ ìlà òde ìlú ọ̀bẹ àìlọ́ọ̀nà ìmọ̀lẹ̀ wọn yóò máa tàn níwájú wọn yóò sì máa tàn ní àbọ̀ ọ̀tún wọn. eléyìí ó tún yàtọ̀ sí ìmọ̀lẹ̀ èyí tí apátọ́ ní sàgbàgbà àtẹ́kẹ̀ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ọmọ àtàlùbẹ̀. eléyìí ni a fi dá wọn mọ̀ nígbà tí wọ́n bá wà ní ti àkóso tọ́lọ̀ tí gbogbo ẹ̀ dájọ́ a mọ̀ pé mùsùlùmí lélẹ̀ kírùnkírùn lélẹ̀ èyí tó dùn rẹ̀ dúró kirikiri ṣètò rí ni àtìrí yóò ní. so yìí lọ́tọ̀ ìmọ́lẹ̀ yìí torí àti jáde ìlànà ìbínú tọ́lọ̀ sí àlẹ́kọ̀ọ́ àtọ́gbà nígbà wọn bi léèrè pé báwo ló ti wá dá wọn mọ̀ lóòótọ́ tó ń di àtìwámọ̀. nǹkan ni pé tí èèyàn bá ní ìgbà àbí èkó pọ̀ àtúndé tó pọ̀ tí gbogbo ẹ dúdú kẹríkẹrí. wọ́n wá lọ́kàn nínú ẹ̀fọ́ yẹn pé gbogbo ń bẹ níwájú rẹ̀ ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ àbọ̀wọ́ ṣé yóò dàmà àbí òní dàmà ọ̀ní yóò dàmà ó ní gbogbo ní bẹ́ẹ̀ wájú lọ pẹ̀lú ìmọ́lẹ̀ lójú oríṣi àgbàlá wọn. so ṣùgbọ́n ìmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí lẹ́yìn ìgbàgbọ́nà bá ti láàbì tán lásìkò náà gbogbo ẹ̀dá pátá ilé òkùnkùn dúdú eléyìí ó jẹ́ àmọ́ irú ìlera wàhálà tí ń bẹ lọ́jọ́ náà fún kètè yìí torí pé ẹni àmúlò bí ìyà tó sì wà ní òkun bóòlù ti fẹ́ rí gẹ́gẹ́ bí ẹni wà nílé tó rédò ọ̀wọ́lé ní lẹ́fà bá ti lò lọ́nà ṣùgbọ́n àbí kò ní ọgbà ọ̀nà wo ló fẹ́ rìn kò ní mọ bí ó ti lọ ló lè tó wà kò ní rí sọ irú rẹ̀ irú àyè yẹn ìlú wọn wà níjọ àti àmọ́ ọlọ́pàá sọ wọn bẹ ṣùgbọ́n àwọn múmi ní àwọn tí wọ́n tẹ̀lé àdàbí Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bọ̀ lọ́hùn gbọ́ tí wọ́n ga gbogbo òjíṣẹ́ ọlọ́hùn gbọ́ pátá pẹ̀lú àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam àwọn tí wọn ìmọ̀lẹ̀ wọn yóò máa lọ máa pọ̀ níwájú wọn àtẹ̀gbẹ́ ọ̀fẹ́ wọn títí wọ́n fi kọjá lórí ìrọ́pé lọ sí ibùgbé wọn sí láíláí. nínú àwọn àyà èyí tó ṣe irú ìtumọ̀ ilé ọ̀rọ̀ ọlọ́run tó ní يسعى نورهم بين أيديهم وبأيمانهم ọjọ́ tẹ́ ìyá àwọn múmi ní òdodo lọ́kùnrin àti lóbìnrin tí ìmọ́lẹ̀ wọn tí wọ́n máa tẹ̀síwájú wọn àti agbọ̀ ọ̀tún wọn bùsùrọ̀ ọ̀kúnmùyọ̀ àwọn màláìkà wọn a máa ṣe ìró òdùnnú fún wọn wípé à ń fún yín ní ẹ̀jẹ̀ náà èyí ni pé àìjẹ́nà kan kẹ́wọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ yìí lè sọ pé akérèmọdé odò yóò máa sàn lábẹ́ rẹ̀ báàlì kàwúwà ìfọ́nsì làbí eléyìí olèrè ń jẹ tó tóbi jù ọlọ́run ti tù wá sínú ẹ̀. ọjọ́ tẹ́lẹ̀ mú mi rí lọ́kùnrin àtòbìnrin léyìí tí ìmọ́lẹ̀ wọn tí máa tàn níwájú wọn àti àbọ̀ òkun wọn abdullahi ibn abbas ó ní annasu ala qadri a'malihim wípé àwọn èèyàn ìmọ́lẹ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀rọ bá ti tó ni yamuruna ala sirat gẹ́gẹ́ bí wọ́n ti kọjá lórí sirat tó bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ ẹ̀rọ ti tó láwọn tó ń pé wọ́n kọjá bí bàbá tẹ́jú àwọn ti kọjá lórí àwọn míì wọ́n kọjá bí kí ni wọ́n pè obìnrin mọ̀nàmọ́ná kí ni àrá fún òun làrá ni láìsí yẹn bẹ́ẹ̀ kọ́là alábẹ́ẹ̀bẹ́ ní gbogbo Yorùbá náà ló kọ̀ fún yín sí náà ẹ̀yin tẹ́ ìtọ́lẹ̀ yorùbá ẹ̀yin tẹ́ ìgbélẹ̀ yorùbá tẹ́ ìpá mọ̀. ajẹ́pẹ́nu ajẹ́pẹ́nu pé dáadáa rẹ̀. so olúkúlùkù wọn ìmọ́lẹ̀ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àwọn kan wà tó yẹ pé ìmọ́lẹ̀ wọn alábìjú rẹ̀ pé yọ́n mọ́lẹ̀ pé ibi tó jìnnà gẹ́gẹ́ bí ààyè kẹta àlẹ́bí fọ́sọ́rọ̀ ọ̀sọ́lá ti ti pé ìjúwe àwọn míì wà tẹ́ pé iwájú wọn nìkan ni ìmọ́lẹ̀ wọn mọ̀ àwọn míì wà tẹ́ pé àtàwọn ẹsẹ̀ wọn nìkan ni ìmọ́lẹ̀ wọn mọ̀ àwọn ẹlòmíì ò tiẹ̀ tó bẹ́ẹ̀ èdè ló ti ọgbà láti ọ̀dọ̀ kọ̀kẹ́dà. ومن ذكر لنا أن النبي صلى الله عليه وسلم كان يقول قل فقوة جاء نفسه سلم أما فقوة نفسه فقوة إذا مثل المؤمنين من يبيد نوره من المدينة إلى عدن أبين وسمعاء إذا nínú àwọn múmìnì àwọn ọ̀kan wà tó ẹ pé ìmọ̀lẹ̀ ìṣúra tá a bá ní káàkiri ẹni tó wà ní màdínà yóò sì ríran dé Sànà Sànà Syria tàbí Yemen Yemen so tí èèyàn bá mọ map èèyàn mọ distance tí ń bẹ ní láti Madina lọ sí Yemen ọ̀nà tó jìnnì. فدون ذلك كانوا ليرتدع حتى من المؤمنين من يضيء نوره موضع قدميه kódà nínú àwọn olómìnira àwọn ẹ̀kọ́ wà tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ wọn kò fi dìde níbi ẹ̀jẹ̀ wọn lọ. sọ gbogbo wọn náà ni wọ́n wà fún ní ìrún dùnú àlùjẹ́nà torí pé àlùjẹ́nà oníkúlùkù náà yàtọ̀ ó jura wọn lọ. وذلك هو الفوز العظيم إليه أولي oríire tó tóbi jù eléyìí ni èrè ń jẹ èyí tó tóbi jù tí ò tún sí èrè ń jẹ ní ìtò tóbi tó náà. ṣùgbọ́n ṣíṣe èrò òdùnú fún wa àwọn ayà pọ̀ tó wá nípa oríṣiríṣi èrò òdùnú bọ́ọ̀mà ṣe fún ọjọ́ gbẹ̀dẹ̀ àlùfẹ́ àrùn ọlọ́ni yubashiru hum rabbuhum bi rahmatin min ọlọ́run máa ṣe ìró òdòdó fún wọn pẹ̀lú ìfẹ́ rẹ̀ ìfẹ́ látọ̀dọ̀ rẹ̀ wàrìbùwárì àti ìyọ́nú rẹ̀ sí wọn wàjàndáàtì lahum fiha na'imun muqim àti àlùjẹ́nà tí wọ́n ní ìbẹ̀rà oríṣiríṣi inú ẹ̀ fẹ́ pé kò lè tán wọ́n ní bí nàfíà abàdà wọ́n máa gbénu rẹ̀ lọ gbére inna Allah indahu ajrun adhim dájúdájú ọlọ́run ọba ó ní ẹ̀sẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó ti wá rọ̀kàn ní ìyá wọ́n mọ̀ fún ẹ ní ìró òṣèré nípa ìkẹ́ ọlọ́run ọba ìkẹ́ta ń wí gẹ́gẹ́ bí àlẹ́fà àtẹ́lẹ̀ ṣe ròyìn rẹ̀ wípé ìkẹ́ ọlọ́run ọba ó pín sí one hundred ní ọgọ́rùn-ún ní oṣù.

afẹ́fẹ́ tí ò ní pa wá lára ìfẹ́yìn lẹ́la tó yìí ọlọ́ni mẹ́sàn-án ọgọ́rùn-ún dé kan lọ olú ọlọ́wọ́ àti fẹ́ àwọn ẹwọ orí ìfẹ́ tí ń bẹ́lẹ̀ ayé tọ́lọ̀ ti kẹwàá ẹyọ kan rẹ̀ péré ni. sọ èèyàn ò lè ronú bí ìfẹ́ náà ti tó ọlọ́ni ọjọ́ yẹn a máa fún wọn ní ìró òdòdó nípa ìfẹ́ ọlọ́run ọ̀la ẹlẹ́ẹ̀kejì ni ìyọnu ọlọ́run ẹni ọlọ́run bá yọnu sí ìfẹ́ sí mọ́ láéláé. yóò tún wá tí wọ́n sínú ọgbà ọ̀dọ̀lá. Àyà ni ọlọ́run ní iná lẹ́rí rẹ̀ kọ́ọ̀lù rọ́pùnà lọ́hùn tó mọ̀tà kọ́ọ̀lù. Dájúdájú àwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọba olùlọ́ba wa ní olùṣẹ̀dá wa ó nìkan láàjọ́sì fún àní ìjọ́sì fẹ́ lómi ìyàtọ̀ sọ́lọ́run tí wọ́n sì dúró tuntun sí lórí rẹ̀ tí wọn ò bù tí wọn ò yẹ ọlọ́run nìkan náà lẹ́jọ́ sì fún un. lóòótọ́ gbélé àìsàn àná tẹ̀tẹ̀ lẹ́jọ́ wà lẹ́yìn mọ̀lẹ́lá ìta àwọn mọ̀láìka ó máa sọ̀ kalẹ̀ láti sọ́mà wọ́n máa sọ fún wọn pé allah ta ẹ má bẹ̀rù o wà ní àtàkùnrin ẹ má banújẹ́ o wà á ṣòro ìjẹ̀lẹ̀ wọ́n máa fún wọn ní ìró òdòdó àlùjẹ́lẹ̀. التي كنتم تشوع عليها ويكا تشي إليه يلي ويكا تشي أدور Ara yìí, ó sọ̀rọ̀ bá àsìkò tí lórí ìlú ọba tí ọba kú tí ọba jáde sí ilé ayé àwọn màláìkà wọn sọ̀kalẹ̀ wá pẹ̀lú ẹ̀ àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ òun ní òun sì mọ ẹni ẹ̀ wọ́n wà máa sọ fún pé kọ́mọ bẹ̀rù kọ́mọ kàrú jẹ́ wọ́n wà máa fún ní ìwé òdòdó ibi tí ó sọ̀kalẹ̀ sí eléyìí ó ti jẹ́ pé títí ẹ̀ ni ó fi bọ́ lára rẹ̀ nígbà ní àwọn tó ń jókòó pẹ̀lú ọ̀rọ̀ òun ní ò ní mọ̀ torí pé ìrọ̀rùn ni ọgbà wa torí pé ìwọ́n òdùnnú tó kùn yìí àti ìfàyàbalẹ̀ tó wọ́n ọmọ bẹ̀rù ọmọ ìbànújẹ́ òfin tó so lásìkò rẹ̀. ẹ rí tètè rí ọjọ́ ni ẹ̀ tí wọ́n bá ń fi àwọn oṣù èdè inú àwọn ọkùnrin mẹ́wàá gbàgbọ́ bá mú rẹ̀ lè gbà mọ́ nígbà tó bá fẹ́ jáde ilé ayé yọ máa ti dẹ ẹni tí ò ti lè dìde tẹ́lẹ̀ wọ́n wà ní agbára ìmọ̀dí àwọn sára náà ti wá ẹni tí ó rí ni ẹ̀ẹ́dẹ́ ti wà pẹ̀lú ẹ̀rẹ̀ rẹ̀. tó àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba wa ọba àtò nìkan láàjọ kìkọ̀ tí wọ́n sì dúró lórí ẹ̀ àwọn màláìkà ọmọ sọ̀kalẹ̀ lé wọn lórí nígbà tí àsìkò òfin wọn bá tó wọ́n máa sọ fún ẹ pé ẹ má bẹ̀rù o ẹ má banújẹ́ o wọ́n á máa fún ọ nínú èyí tí ọlọ́run ti fi àdéhùn rẹ̀ fún ọlọ́run ni nahnu awliyaukum fil hayati dunya wa fil akhirah. àwa ní olùfẹ́ yín alárẹ̀fẹ́ yín nílé ayé bẹ́ẹ̀ ni lọ́jọ́ gbẹ́lẹ̀ àwa náà yín yín nínú ọba àbẹ̀rẹ̀ ajẹ́ ìlú gbogbo tó bá wù ní bẹ́ẹ̀ wọ́n là kún sí àmàtẹ̀dà òun gbogbo tẹ́ ẹ bá fẹ́ kí ó mú wá náà ní ọmọ wa nùsùlà mímọ fún ìrọ̀hìn apèsè rẹ̀ apèsè rẹ̀ dèyí ni ìpèsè ní akéde yìí fún torí pé nígbà tẹ́ bá dé òǹtẹ́ ìdìbà bá a ṣe máa pèsè nǹkan sílẹ̀ fálejò bẹ́ẹ̀ lọ́wọ́ oṣù يقولون ربنا أتم لنا نورنا واغفر لنا وما تطيع ومن وضع بين مناوى èyí pé bí a kọjá ní ìrọ̀rùn lórí ìṣòrọ́tí láti gbé ìlú àìjẹ́nà orí ẹ̀jẹ̀ wa jùlọ nígbàtà àlàkùnlé ṣe ìkọ̀wé ìwọ náà wọ́n bá olóògbèrè tó ní ọ́ lórí gbogbo ìṣọ́. Náà, yá ìwọ lẹ́nu. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلب عليهم ومأواهم جهنم وبئس المصير. قال يا أيها النبي ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba jáhìlì ìfàrọ̀ wà mùnàfíkìrì gbìyànjú nípa jihad lórí àwọn kòkòrí àtàwọn mùnàfíkì wọ́gbùlùbà àlejò fara ni wọ́n wọ́n máa wá ohun jahannam ìpadà sí wọn iná jahannam wàbí salmasí ó burú ní ìpadà sí. عطاء لمن يسر يا ايها النبي جاهد الذين اظهروا الكفر وعلموه هو نبي بوبل بوبل دي اما توفي كتيري وها فتوفي كتيري لها إلى فترة تطلعوا يوقف الكتير وقاتلهم بالسيف بوجع فلو تاجع وجاهد الذين أبطلوا الكفر وأخفوا بالحجة وإقامة الحدود وسائر الدين àwọn في كثيرين fi kẹ̀kẹ̀rí sínú tí wọ́n mú ìgbàgbọ́ jáde ní tí àwọn tí wọ́n ti rò lásìkò àwọn náà para ni wọ́n bára gbogbo dè wọ́n ṣùgbọ́n wọn pẹ̀lú ẹ̀rí àti pé tí wọ́n bá wọ ẹ̀ṣẹ̀ dárí ẹ̀ṣẹ̀ wọn àbí kí ìyà jẹ wọ́n lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣe wàsá ìrìn àti gbogbo àwọn nǹkan ẹ̀sìn tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn lórí wọn nígbà tó jẹ́ pé àwọn ti sọ fáwọn àwọn gbẹ̀sìn mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n wọ́n fi tètè rí pamọ́ sínú واستعمل مع الفريقين الشدة والخشونة في الجهاد هما àwọn ọ̀rọ̀ méjèèjì náà ni kò fi líle kókó fi gbá wọn mú nígbà tó máa ń ṣe ومسكنهم الذي يسيرون إليه في الآخرة جهنم torí pé ibùgbé wọn tí wọ́n lọ nígbà wọn bá kú ní ọjọ́ ìgbẹ̀yìn òní ilé jahannama wà kọ́bù hazari kalmarjẹ alẹ́rìí yẹn jùlọ ilé ọmọ burú lè padà sí pé ó lẹ́yìn ìgbà tí ọlọ́run pa lórí ìlera tẹ wípé kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ó kúrò níbi ẹ̀ṣẹ̀ tí ń ṣe ó sì má di tọ́ba ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò pa àṣìṣe rẹ̀ rẹ́ yóò sì forí jù yóò wá fi sínú ọgbà àdúrà ọlọ́run wá tún wá sí dúpọ̀ wípé àwọn rí èyí tó ń bẹ lórí wọn ni kó fún un láwọn ọ̀nà ìfún àwọn wọn ò ní gbọ́ àwọn náà sì ní ìparun rẹ ni wọ́n máa wá bẹ́ẹ̀ làwọn mùnáfìkì náà má ṣe fún wọn ní kékeré kó fi agbára mú wọn ní kókó. àrígbọ́ wípé àlẹ́ ń sọ̀rọ̀ báwọn àríwọ̀ fún náà. wọ́n bá wọn lò láti fi gba ogun torí pé kí ni nígbà tí inú wọn bí àwọn múlùmí wípé ànàbẹ̀ yìí fẹ́ta àtàwọn ti ilẹ̀ ohun tí wọ́n ń ṣe yìí ohun tí ọ̀dá ni wọ́n ń yẹpẹrẹ rẹ ní àyè tó ti yẹ kí wọ́n ní gẹ́gẹ́ bí Abdullahi ibn Ubay tí Umar sọ pé wà nẹ́bí fún mi lẹ́yìn tó lọ gbóyè wa. ànífà sánà mi rárá ní ìfẹ́ pé Umar sọ pé ànẹ́bí ó ń pa àwọn ènìyàn rẹ̀ torí pé wọ́n kílè ní sọ́run wà pẹ̀lú wa ni. èyí tí wọ́n fi hàn jáde omi pé àwọn wà pẹ̀lú wa ṣùgbọ́n èyí tí wọ́n fi sínú omi kètò yìí àsìkò èyí tó jáde ìròyìn àwọn èèyàn ó yìí òun náà sì ni wọ́n máa sọ̀rọ̀ bá. ṣùgbọ́n nígbà míì ọ̀nà kan náà fi máa ń gbà òun ni láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wọ́n níjọ́ kan rí ẹ̀lẹ́sà àtọ́nà ó ti tọ́ka táwọn ọ̀kan pé ìwọ ìdè ìwọ ìdè ìwọ ìdè. Sẹ́ni ìpìtẹ́ wá jókòó níbi tẹ́ǹtì ń bọ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ fún mi sẹ́yìn tó bá bẹ̀rẹ̀ sí ju àgbáyà ìyàwó ọ̀sán ọ̀dọ́lágbájá rẹ̀. wọ́n ta ẹsẹ̀ ní ọmọ akọ́tẹ́ yìí lọ́nà wọn pa ẹjọ́ àwọn ọ̀sẹ̀ lágbájá wa wọ́n bá bẹ̀rẹ̀ sí búra. ṣùgbọ́n gbogbo tí wọ́n sọ pátá wà ní ọlọ́run ti sọ fáwọn ẹ̀ka àtàlẹ́ síwájú tí wọ́n tó wá di ìdókò. sọ èrú ìdójútì báyìí omi àlẹ́sà bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba máa tú àṣírí wọn fún àlejò mọ̀túnmọ̀ sọ́dọ̀ wà wà ní ọ̀sẹ̀. àpọ̀pọ̀ abàdé wọn iná ọjà àmọ́nà wọn ó sì wà ń bẹ̀ lọ gbére ní jáde ń bẹ̀ láéláé. eléyìí ó ní orí àyà tí a ti dúró tí ọlọ́run bá sọ wa ló bá fún wa lẹ́nu lọ a wà á kà nínú ààyà mẹ́ta tó kù níbi tí ọlọ́run bá ti ròyìn àwọn obìnrin rere àtàwọn obìnrin ibú àwọn obìnrin ibú tí ó wà lábẹ́ ọkùnrin rere àtàwọn obìnrin rere gbogbo méjèèjì ọba lọ́sùn wa pẹ̀lú àlàyé tó pé pérépéré lágbára ọlọ́ọ̀tí ọlọ́ọ̀bá tó ìlú wa dẹ̀ lálẹ́ àárọ̀ èyí sáàkì tó ṣe déédé ọlọ́wọ́ bá tí ó tó tó wa má dẹ̀ èyí tí a fẹ́ ṣe ọlọ́ọ̀ tó kò ní èdè wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.